بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم أن الصحابة لم يكونوا يتب... يتبركون بحجرته أمي صحاب ما واتنا البركة فيه وكان بدأت قجوش قلهم وقبره ma di kabara annabi tana albarakan fi hali hayati ko gba ki adeju obele wa kabarahu ba'da mawti upai kabari mu bi kuma nabi mawo de daga nin ya tana albarka kabari mu o to mo yin ibik ma na mamdu kabari alok ma bi ta ko wala kanu yaqsiduna al-amakina ma lu tedom elu tuba menge ngenga ujane allati salla fiha amen ngbe kanibi dago so au jalasa fiha abakugo kanibi do he wane amma janyomoni liyatabar liyatabaraku biha kuma tana albarka ko ngunu ọgọ́kọ̀ adọ́jọ́ kàkíyàmá ọ̀hún sí ibrahim ojú lóko lagos ṣé kwanu ti kwanu ojú lóko olóka sápúmà yìí kàbódú ìyànà mọ́ yáàyàn yáàyàn olóko lọ́wọ́ gbọ́yún gbé kọ́rí ẹ̀ múnẹ̀ wọ̀ gbọ́yún ma ó jádám kó yan lọ gbáà bá nìtẹ́mùtẹ́ náà àlùbáríkà wọn nìtẹ́mùtẹ́ náà àlùbáríkà ṣe yìí. Hmm? olùbàdàn yílẹ̀ yẹn ni ìpínlẹ̀ ṣé ògẹ́dọ̀ kúrò òun yí ọjọ́ mẹ́jọ ní ọjọ́ mẹ́jọ epo lọ́jọ́ ìrọ̀lẹ́ màá kúrò lálẹ́ òun àkóńgá lé kẹ̀ǹtì owó òun ti kò ń alẹ́ gbèdégbèdé ọgọ́ kẹ́ẹ́dẹ́ yìí òun àrùwà òun yàn báyìí kọ́lẹ́. Eh, nga ngbo ka ne bi gwa mi sahabe ah, ne bi chate eh, wate na albaraka du ko eh, nga gulen wa kadhalika maqam hmm? mm-hmm. abalaga maqamatil awliya inde mama tena albaraka ngbo ka ne bi gum ngbo ki dagon ashi kama nga ngbo ka mu wali dago ba min babil awla mm. un du pa ko na da ko inde ka nga ne mama du che ba ẹ̀ngẹ́ àmì wọ̀lí ìdúpẹ́ kó nàkí kọ́ mi mà tulẹ̀ wọ̀lọ́mìẹ̀kùnù àmì sàábì máa wọ́n ti ẹ̀nẹ́ yẹtẹ̀bẹ̀rọ̀ kó nà bí ashaf asọ́lìhìn bí ashaf asọ́lìhìn personality yá mọ́ àdó yóò mẹ́mẹ́lẹ̀ madagogo yẹ ọkùnrin mọ́gọ́ yẹ ọkùnrin àwọn ọlọ́mọ máa ṣe àtẹ́nà àlùbáríkà عمل صالح علي كأبي بكر وعمر دابي سيدنا بكر سيدنا عمر وغيرهما أبا كان منك ما مشامامي جلن ما شامنو جماع ديني من أفضل الصحابة يا من الصحابة بيجي الناتولي لأن في حياة لا في الحياة ما تنا البركة قول ما يبغى ديجني ولا بعد الموت ما تدد ما تنا البركة في مالي يكون ولم يكونوا يذهبون إلى الغار أمي صحابي ما رلا موبي تولو نارك باتي أو كنبي تاغو تاكي قرآن جني روانا مجي غار حراء ليصلوا فيه كما دويت ما مدو تملالوني أو يدعو أو بكاتا أبيومي كدوغما أنا كشاغاجي كي أتني كي بيبيوما إما دعوا ما دعوا العالم ولم يكونوا يذهبون إلى الطور ما يوجوه طور سيناء الذي كلم الله موسى عليه السلام إيه كوجو قال قال بموسى جمي ليصلوا فيه ما يشوامن ويدعوك ما وشرهمن أو إلى غير هذه الأمكنة baya mengenga ugbo muna kimatu gweka shuri kidaini min aljibali allati yuqalu fiha maqamat al-anbiya hmm. bawo ka madoki maqamat al-anbiya au idi palestini au ghairihim abeka muni mama shuri min ami sahabe ti papanyu gbogbo ogelen wala uh, domo wala ila mash هادي مبني على أثر النبي ما يبدون مشهد بوكي جوادان ها مشهد بو كما نبي داغو ما وو على أثر النبي مبو krisis mbo kama nebi ka dago shukolo ka be ki shusheka yo ama nebi ki legudu papo tunga nebi ka dagi miki address amone ka wa alberka mbo yache ọ̀n mọ́lẹ̀ máa dàdọ̀ wá tó maṣàlì lẹ́nu lórí ọgẹ́lẹ́ yàyàn kẹ́ni dó wúwẹ̀ kẹ́yìn aṣàlì kà màmá ti lẹ́ni ẹ̀ máa tẹ́lẹ̀ kà wọ́n rẹ̀ tọ́mọ́ ń ra lẹ́gàdé kí ni. salamu alaykum wa rahmatulah wa barakatuh.